Thank you. الحمد لله الذي جعل الحج ركنا عظيما من أركان الحج وفرضه على المسلم المستطيع لقول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ولا يزال الناس يخرجون منذ رفع إبراهيم القواعد منه وأذن في الناس بالحج كما أمره ربه عز وجل إلى يومنا هذا ولا يقتدر الحج طالبا على الأرض مؤمن فإذا قبض الله أرواح المؤمنين ولم يبق على ظهر الأرض إلا شرار الخلق الذين تدركه الساعة وهم أحياء توقف السيد العزيز من البيت الله الحرام أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن سلك نهجه إلى يوم الدين أما بعد عباد الله اتقوا الله سبحانه واعلموا أن الحج من أفضل الأعمال والقربات عند الله لحديث أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال إيمان بالله ورسوله إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور أخرجه البخاري ومسلم عباد الله يملأ عن الحج يعجب الجهاد في سبيل الله كما مر بنا وينوب عنه لمن لا يقدر عليه ومن لا يكلف به عن عائشة رضي الله عنها أنها قالت يا رسول الله نرى الجهاد أفضل العمل أفلا نجاهد قال لا لكن أفضل الجهاد حج مبرور وفي رواية قلت يا رسول الله ألا نغزو ونجاهد معكم فقال لكن أحسن الجهاد وأجمله الحج حج مبرور فقالت عائشة فلا أدم الحج بعد إن سمعت هذا من رسول الله صلى الله عليه وسلم وفي رواية للنسائي قلت يا رسول الله ألا ألا ألا نخرج ونجاهد معك فإني لا أرى عملا في القرآن أفضل من الجهاد قال لا ولكن أفضل الجهاد وأجمله حج البيت الحج مبرور عباد الله الحج المبرور ليس له ثواب إلا الجنة حديث أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال العمرة كالعمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة أخرجه البخاري ومسلم عباد الله الحج المبرور سبب لكفران الذنوب لحديث أبو هريرة كذلك قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفض ولم يفسق رجع كيوم ولدته أمه أخرجه البخاري وعند مسلم من أتى هذا البيت فلم يرفض ولم يفسق رجع كما ولدته أمه وعند الترمذي غفر له ما تقدم من ذنبه عباد الله عليكم بالإكثار من الحج والعمرة فاعلموا أن الإكثار من الحج والعمرة ينفيان الفقر قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإن المتابعة بينهما تنفي الفقر والذنوب كما ينفي الكير خبث الخبيث أخرجه الترمذي وابن ماجه وصححه شيخنا الألباني عباد الله ولهذا وجب على كل مسلم مستطيع أن يتعجل الحج فقد يأتي يوم يعجز فيه عن الحج لذلك قال نبينا صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يمر بالمريض وتزل الضالة وتعرض الحاجة أخذه أخذه الترمذي وصححه شيخنا الألباني كذلك في صحيح الجامع عباد الله بشرى لمن عجز عن الحج وللمسلم بشرى أن يغتنم منذ أجر الحاج قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة أو عمرة تامة تامة تامة أتوقف ولو ọba tó tó ọpẹ́ gbà ọba olóore ọ̀pọ̀lọpẹ́ ọba ayì ọba alákòóyì ọba tó ní àjùlọ lọ́dọ̀ ọba tí ń sàánú wa lóòrèkóòrè ọpẹ́ tó kọ́ ọlọ́wọ́ ọba ọba tó fi pé ó ṣe ájì nílé lọ fún àwa mùsùlùmí ní orígun kan tó tóbi nínú àwọn orígun Islam òun ni orígun karùn-ún kò ṣeé ní kákẹ́ lọ báwọn yẹn ti máa ń lọ àwọn ọ̀nà tó ní rárá àwọn èèyàn bẹ láyé lẹ́nu láti máa lọ sí Paris láti máa lọ sí Jordan láti máa lọ sí Netherlands bẹ́ẹ̀ lára àwọn máa lọ sí UK àwọn tó máa lọ sí Canada àwọn tó máa lọ sí Brazil bẹ́ẹ̀ ni Italy àtàwọn kọ́ńtì tó ní rárá ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́ńtì yìí lọ́pọ̀lọpọ̀ ni wọ́n máa ń ṣe ìrìnàjò lọ ṣùgbọ́n ìrìnàjò wọn yìí ìrìnàjò tó ti pé kò ṣe ìrìnàjò jọ́sìn ni. ọlọ́run bàbá lẹ́kọ́lá ó ṣe ájìdí lílọ fáwa mùsùlùmí ó ṣe ní orígun kan nínú orígun islam ọ̀pẹ̀lẹ̀ fọlọ́wọ́ lórí eléyìí ó sì ṣe ọ̀rọ̀ ẹ̀yà fún mùsùlùmí tọba lágbára tí lọ́rọ̀ fún gbogbo àwa mùsùlùmí gẹ́gẹ́ bó ti lọ́rọ̀ fún wa gẹ́gẹ́ bó ti àwẹ̀ lọ́rọ̀ fún wa ọ̀rọ̀ ajé ọ̀jẹ̀ ìlú kó bí ọba lágbára kó lówó ọgbọ́dọ̀ lágbára fún wọn rẹ̀ lẹ́yìn tí ọba ti wá lágbára eléyìí ọgbọ́dọ̀ wà lálàáfíà láti lọ sí ìtòtò kún kókè ni pé ọkọ rẹ̀ gbọ́dọ̀ jẹ́ nìkan tí pé yọ̀ọ́ gba ìyọ̀ǹda lọ́dọ̀ ẹ̀ wọ́n bí bẹ́ẹ̀ kọ́ tí ọ̀bẹ ṣe ti pé yẹn lágbára owó rẹ̀ kì í sọ̀rọ̀ ẹ̀yẹ̀ fún yàn léèyàn bá rẹ́ni rẹ́yìn lọ kò sí kàkà ó dàpọ̀ sínú tí wọ́n béèrè lọ́wọ́ èyí tí ọ̀gbìn ọ̀gbìn yára wọ́n sọ ìṣòwò yẹn bá lówó rẹ̀ kọ́ lọ àbọ̀rẹ́ ni tí ó olówó ọlọ ilé ìṣe lóṣù ti wò fún lóṣù ti wò fún tó bá jẹ́ òkúta ìyá àbá bẹ́ẹ̀ náà wà lẹ́yìn tó jẹ́ obìnrin kì ṣe ọ̀rọ̀ yẹn fóun náà nígbà tí ọba rí ẹni tó yẹ pé yóò kejì rẹ̀ tó jẹ́ ẹni tó lè fẹ́ níyàwó tàbí ẹni tó jọ́kọ tí o bẹ̀rẹ̀ sí pé yọ wà nínú kò báyìí. àwọn nǹkan yìí lọ́lọ́wọ́ bá lè fẹ́ lórí jẹ́ ájìdí lílọ kó tó lè di ọ̀rẹ́ yẹn pátápátá olórí tẹ̀lẹ́mù. ọlọ́run bá ń ṣe lọ́rẹ́ yẹn fún gbogbo iná bá jẹ́ mùsùlùmí tó ti bàlágà tó sì lágbára àti lọ olówó lọ́wọ́ nítẹ̀sí ẹ̀kọ́ ọ̀rẹ́ ní ara bákan náà tó sì ní àlàáfíà àwọn àbáṣọ náà rẹ̀ pé wọ́n lè láyà láti láyà sí méjì bẹ́ẹ̀ tí mo lè sàtọ́ àìlẹ́yìn tẹ̀lé ìlà ọlọ́run bá ṣe ájì náà yẹn mú àwọn èèyàn pé kí wọ́n máa lọ fẹ́ni yóò tó bá lágbára rẹ̀ ojú ọ̀nà tó dáa ni àwọn èèyàn yẹn owó ìdìbò lẹ́ni tí lọ sí ájì láti gbà tí ọlọ́run bá wà lékè ọlá tó ti ní kí ànábì wa Ibrahim alayhi salatu wassalam ó parí ilé náà láti gbà náà tó ti ní pàwọn èèyàn ti lọ sí ájì lọ́dọọdún àwọn èèyàn sì ní yé má máa lọ ọlọ́run ọba gbáyà ó ṣe ìyọ̀dá rẹ̀ fáwọn èèyàn tí wọ́n máa lọ gẹ́gẹ́ bọ́lọ́run bá ti pàṣẹ rẹ̀ nítorí àsìkò tiwa lónìí bẹ́ẹ̀ sì ni ájí yóò ní dópin àwọn èèyàn máa lọ wọ́n máa lọ wọ́n máa lọ pàápàá jùlọ ní ọba ìra rẹ̀ lórí pẹ̀lú òdodo fífi ájí lẹ̀ títí tí wọ́n fi gba ẹ̀mí àwọn olùgbàgbọ́ òdodo tí ò ní sórí ìgbàgbọ́ òdodo kankan lórílẹ̀ tó ṣe pé orí wọn la yọ parẹ́lẹ́ lórí ìgbà náà kò ní sí ájì nílé lọ́mọ́ ájì ò ní sí nílé lọ́mọ́ àwọn tí ó tẹ̀sọ́ fáwọn ọlọ́ ájì gan wọn ò ní mọ̀nà ẹ̀bẹ̀ kí ni wọ́n lọ sí lọ́hùn gan wọn ò ní mọ̀ ọmọ kàábà yìí gan fúnra rẹ̀ kò ní sí bẹ̀ mọ́ orí nìkan ní òkun ayé pátápátá wọn jẹ́ sùn ní lọ́wọ́ náà ẹwùsàn ọlọ́run bá ní ṣe òṣìṣẹ́ ọlọ́run bá ṣe ní. ìkẹ́ àti ìgẹ̀ṣọ́ a jẹ́ òṣìṣẹ́ ọlọ́run bá ìpáyọ̀ ọlọ́run bá máa jẹ ọwọ́ wa bákan náà ká lọ má mọ̀ dájú pé á yí ilé lọ. ó ti bá ń pè ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó bá lọ lé ní bá ń pè wọ́n ní alhaj alhaj alhaj ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ sọ pé àdáadáa lè orúkọ ni kò sínú orúkọ tó yẹ ká máa pe ẹni bá jẹ́ àlùsùn náà wà ní jàmáà wọ́n gbà tí a rí àwọn afárá mi tó sọ pé kò sí nǹkan òwú bẹ́ẹ̀ pàápàá jùlọ nígbà tó ń tọ̀ wọ́n bá dé kó wúlò béèrè pé ẹ̀wà láàyè fún fún mi àwọn aláwo pé gọ́bìnrin máa jẹ́ pé àmì káwọn yóò lè máa mọ̀ kó ti lọ sí hajj àwa òkè àláàyè fún kò sí òtò burú bẹ́ẹ̀ òun náà ló ti fẹ́ fún gẹ́gẹ́ jù nígbà tó ń tọ̀ wọ́n bá ti béèrè fún ṣùgbọ́n ní tí ń béèrè fún pé káfàlà á dìkú òun láàmà sọ fún pé wọn sọ ní aláàjì nígbà tí wọ́n rí ṣùgbọ́n ká péye ní alẹ́ hajj kò tí ì gbowó nígbà tó bá yẹ kó tọ̀wọ́ náà bá ti wà náà tó lọ sí hajj hajj nílé lọ nínú àwọn sí olóore nì tọ́lọ̀ bá bá fún èmi àti ẹ̀rí tọ́lọ̀ bá fún wa sí inú oṣó nínú sí olóore tó kàǹkà tó ẹ̀rì mọ̀ tó kàbìtì nínú sùdáàmù yìí òun náà ní kéèyàn lọ sí hajj wà bákẹ́rẹ́ ó sì jẹ́ iṣẹ́ ní àwọn ọjọ́ tí wọ́n máa fi súnmọ́ lọ́wọ́ ọba fẹ́ ni tọ́lọ́wọ́ ọba bá fẹ́ jẹ́ kó rí lò láti fi súnmọ́ wọn. ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ló ń jáde lónìí ṣùgbọ́n àwọn kẹ̀lọ́ lásán tí wọ́n lọ bá ní owó yìí. wọn ọmọ tó wọn á dì wọn ní lílọ ṣùgbọ́n ìtọ́lọ́wọ́ bá ní kọ́mọ̀ tó wọn rẹ̀ okùnfà ńlá kan lọ́jẹ́ láti jẹ́ pé kéèyàn fi súnmọ́ ọlọ́wọ́n ọba ọba àdékè ọlá pàápàá tá a dojúkọ láti gbogbo ọ̀dọ́ wa ń bì èèyàn gan ní à ìjọsìn ibẹ̀ èyí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ti ń tọ̀wá fún tí máa ń rí lórí agbóhùnbọ́wọ̀ rẹ̀ àwọn lórí ń bẹ tí wọ́n máa ń rà wá kẹta máa ń rí èyí ó rẹ̀ ìyẹn ló ti tọ̀wá fún ẹ̀ inú yìí ó dùn láti inú ọkàn wa pé tẹ̀lé nínú àwọn ojúṣe tọ́jẹ́ pé tọ́lọ̀ balẹ̀ kéèyàn orí ṣe tó iṣẹ́ wo ló da jù nínú àwọn ọṣẹ́ ó ń sọ ọlọ́wọ́ bá sọ pé ìmọ̀ọ́nù bíi dáàbì wọ̀ ọ̀rọ̀ sórí lẹ́yìn òun náà ní kéèyàn gbọ́ ọlọ́wọ́ bá gbọ́ àtòjíṣẹ́ rẹ̀ kí ní lọ́sùn màmá àdá wọ́n ní lẹ́yìn ìgbà náà tún ní iṣẹ́ wo ló tún lọ́wọ́ rẹ̀ jù ànábì wa Muhammad sallá sọ pé àlejò àádùn fi sẹ̀lẹ̀ èdè náà òun náà ní kéèyàn máa jagun sójú ọ̀nà ọlọ́wọ́ kí ní lọ́sùn màmá àdá wọ́n àlẹ́bí sọ lẹ́lẹ́kẹta pé èyí náà ni kéyìí ṣe ájì kéyìí orí ṣe ájì eré tọ́nà bá lè jẹ́ kéyìí orí ájì eré ṣe nínú àwọn sí olóore tánàbí tó sílẹ̀ kẹta nínú àdéhùn nígbà ọ̀rẹ́ tuntun ló bá lè sílẹ̀ jáde àwọn àtàjẹ́ oṣù ọlọ́run ájì ní ṣíṣe ó ṣe déédéé kéyìí ọjà sójú ọ̀nà ọlọ́run ọba báwọn náà sì mọ bí ọjà sójú ọ̀nà ọlọ́run ọba tó tó ṣe pé gbogbo àwọn sàábẹ̀ ni wọ́n rẹ́ kẹrẹ̀ àrínú àwọn sàábẹ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam tánàbí ròyìn jihadi títí tó sì wò ó pé ẹ̀la làbídù tí tó kù lọ́wọ́ mi tí ti bá ti tún jẹ ní máa pẹ́ ó ju làbídù yìí nù ó sì kàn sójú ogun ó bọ́ sójú ogun yìí ogun yìí náà ló bá lọ lẹ́yìn tẹ́ pé ń wò pé kí n tún máa ń làbídù yìí láti máa retí mi

قال لا أنا برقراره لكن أفضل الجهاد حج jihadi tó tún lọ́lá jù ju jihadi tí yẹn lọ òun ní ẹni kéèyàn sí ajíire ajíire tọ́lọ̀ bá ní kéèyàn omi sí apá àbọ̀wárí lọ́gbà wá ní àdéhùn one thousand four hundred and twenty three nínú ẹgbà wá mi ìyàwó ìsàtúnkún àwọn sọ báyìí pé èrè ń tí ọlọ́wọ́n ọba ọ̀ ara àdàgùn sì wọ̀lẹ̀ já ìlú máa àgbọ̀n táwa ní òun ní jẹ́ nìkan tẹ́ pé ó lo ogun táàlọ́ papọ̀ mọ́ yín ni ànábì ni pé láàkín àṣàlọ̀ lè jihadi wọn àṣìmọ́lò àlàájì ṣùgbọ́n kéèyàn lọ jihadi tó dáa jù tó sì rẹwà papọ̀ àjùlọ gómìnrin òun náà ní hajj ànábì wá ní hajj pé àjò ń mọ́bùrọ̀ òun náà hajj rí hajj dáadáa. ti ìyàwó ìta wa sàlàyé pé fàlà àdéhùn ìhàjà báyìí láì sẹ̀mí tó bá àdá ní rasul ìdá sọ̀tọ̀lọ́ àdìsọ́lá ìyàwó sàlàyé pé láti bàtà wọn ti gbọ́ ọ̀rọ̀ náà àwọn ọ̀jẹ́ nìkan tó fi ájì ilẹ̀ ní gbogbo ọdọọdún àfi káwọn ti ájì láti bàtà wọn ti gbọ́ ọ̀rọ̀ náà látọ̀dọ̀ àlẹ́bí wa Muhammad sọ̀tọ̀lọ́ àlẹ́yẹ ọ̀sán àfa àkọ́kọ́ ló bá dé sílẹ̀ jáde ní àdéhùn one thousand seven hundred twenty eight àwọn àtàjẹ́ ọ̀sán ọlọ́run kódà nínú ẹgbàá wa mí-ín tí àfáwà nìta ìtàwọn gbé jáde wọ́n yà wá jábẹ́ ìlọ́wọ́ sí ọlọ́run bá pé ìlú sí ọba o àwa máa rí pé ká ti jìhádì papọ̀ mọ́ òun lọ́mà lọ́lá wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní ilà àrà àmàlà pẹ̀lú kọ̀ọ̀tà ìyẹn wọ́n yà wípé àwọn oríṣẹ́ṣẹ́ náà ló kúrá sí ẹ léèṣe áfùdọ́lù mi lẹ́nu ìhà tó tó kéèyàn ọjà sójú ọ̀nà ọlọ́run ọba ọ̀ àlẹ́ ìwà sọ ìgbẹ́ ẹ̀yìn obìnrin ẹ̀ṣẹ́ o tó jùgẹ́ lẹ́yìn oṣù jihadi lọ wàlàkí ní asàlù jihadi wà ìjìbálùú àjò nípa yìí iṣẹ́ tó jihadi tó dáa tó sì rẹwà òun ní tó a ikú gba bá lọ máa pé ẹ̀ta oró tí wọ́n máa rí ẹ̀ta oró iná làwọn tí ẹgbọ́n máa ń rí ájímọ̀ òwúrò ṣe torí pé àwọn orígun àwọn ọ̀rẹ́ èèyàn gbogbo àwọn kẹ̀yìn tí wọ́n pè ń bẹ́ẹ̀ tí wọn ò sí ájì ọba náà lọ tí wá kankan lọ́dọ̀ lọ́dọ̀ ẹni kankan tayọ̀ ọ̀dọ̀ ọba lọ bákan náà tí ájì wọn bàjẹ́ láti lé yàtọ̀ sí pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lónìí tó nígbà tó dáwọn náà gbogbo ohun tó wọ́n ṣe ní àjè kò ṣe kẹta níkà ń dàbà ájì ń tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu ló ṣe pé tó bá fẹ́ lọ ájì ń tiẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ là máa ń sọ lọ́dọọdún ẹlòmíì bọ́wọ̀n bá lójú orí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ yóò máa sọ fáwọn àfọ́ nípa pé dúpẹ́ àbóhun òsùn ó ti kú lórílẹ̀ ayé tó nẹ́kọ̀ọ́ gbàgbé òun gbogbo àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ Yorùbá ni ó ti fọ́rọ̀ kàtìkàtì ni ẹni ọba ti kú àìsùn sọ pé bóyá ó ti ẹ̀rẹ́ tí èèyàn rárá àwa náà gbọ́dọ̀ gbàgbé òkú ọ̀run ká máa ṣàdúrà fún wọn ṣùgbọ́n àwọn táwọn bẹ́ẹ̀ ti kú lórílẹ̀ ayé wọn kọ́ ti ṣẹlẹ̀ ń bẹ̀ mọ́ kódà ásà nàbí yóò sọ̀tọ̀ lọ́wọ́ àlejò ọ̀sán tẹ́ ẹ̀ má nàbí ọ̀pọ̀ àmọ́ sàálà àlọ́sọ́lá ni wọ́n bá sọ fún pé ń ṣẹlẹ̀ iná ẹ̀ lọ́mọ́ èyí tí wọ́n bá ilé sọ fún ọ̀gbọ̀n kankan kò sí kankan tí wọ́n sọ fún pẹ́sẹ̀ lórílẹ̀ ayé wọ́n sọyọ pé lágbájá ń sàdúrà fún ọ lágbájá ń sálámọ̀ sí ọ lágbájá ń sọ̀tà láṣù fún ọ yóò sì dáhùn sálámọ̀ náà yóò sì dáhùn àsàlátù náà gbogbo eléyìí lẹ́yìn rẹ̀ ọmọ kankan tí ń mọ́ òun náà ti kú tọ́ba tó wá ṣẹlẹ̀ rẹ̀ pánẹ́lì wa Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni ó ti wáyé wa pé gbogbo ọ̀pọ̀ pátá wọn ọmọ àfi tọ́lọ́mọ bá fún wọn ní òwe ìṣẹ̀lẹ̀ láàwọn gbọ́dọ̀ máa sọ fún wọn pé wọ́n má sùn lọ́rùn àwọn àlọ́ ajílá yóò dé ń lọ ìdí ń bọ́ọ́rẹ́ o ajílẹ̀ iná ẹjẹ́ kẹ tó kò lórí láyé o lẹ́sẹ̀ lọ tẹ́ bọ̀ tèmi náà lọ rí kí ń bọ́ọ́rẹ́ o tẹ́lómi ọ̀nà sójú orí bàbá rẹ̀ àbójú orí ìyá rẹ̀ ajílẹ̀ yìí ò rí ṣe ní ọmọ yín fẹ́ ṣe yóò tí ó lòun jẹ́ nìkan tó yẹ pé ìṣe tí ó pẹ́ fọlọ́wọ́ ọba ni àádá ṣe kó fi láì náà mí ìmọ̀wòrán papọ̀ fọlọ́wọ́ ọba ni ló jẹ́ fáwọn olùkọ́ sàlàyé pé ájú pọ̀pọ̀rọ̀ èyí sáré bí ọmọ ọmọ sàlá sọ pé kò sí ẹ̀sìn kankan bẹ̀ tayọ pé àlùjẹ́nà ní tààrà àfọ àbò rírọ̀ ọgbà alásọ̀dà níbi ọmọ ọmọ sàlá sọlá ó ní pé àdìkúmúrọ̀sì ìdàrí ọmọrọ̀sì kàfárọ̀sì ní màgà ìnáwó kéèyàn ṣe ń múra kẹsíkejì ní máa ń pa ẹ̀ṣẹ̀ fún yẹn ni yẹni pé tabara ti ti lọ múra lóṣù mẹ́ta mẹ́ta lóṣù méjì méjì lóṣù mẹ́rin mẹ́rin lóṣù mẹ́fà mẹ́fà kì í ṣẹni tá a bò torí pé àìsí ìlọ tiwa náà ní bí ẹ bá dọ̀wọ̀ èèyàn máa bẹ lọ́wọ́ pé tó ń bá owó rẹ̀ mo sì máa wá mo sùn gbà. ibi tọ́kẹ̀ lọ burú sí náà ni pé ó ṣe owó rẹ̀ rẹ̀ náà bí bá ráwọn ẹlòmíì bóun ni ọba ti dáa tó tókùn náà lọ pẹ̀lú wọn bóun ni ọba ti dáa tó yàtọ̀ sí pé kí máa ṣe ọ̀rọ̀ tiẹ̀ ní bámúbámú ni mo yóò fi ìbùkún ní ọmọ ẹnì kọ̀ọ̀kan. mọ́tò nípa bá rẹ̀ ti ń lọ ní gbogbo ògbà ní gbogbo ògbà irú bẹ́ẹ̀ èyí ní sáláì má máa ṣe bẹ́ẹ̀ àárẹ̀ àwọn ọ̀tọ́ka bẹ́ẹ̀ tó sàlàyé pé láǹfààní ní àbá ọkọ̀ ń bá jẹ́ lẹ́sẹ̀ tó tó tó sì wò pé á ah, fẹ́ oníkùwàdà sọ́dọ̀ ọlọ́run kọ́lọ́n bó sàpò ìdí fóun ọwọ́ alówó múra àdìdá dúkìá má lọ bẹ́ẹ̀ náà ni pé ọ̀sọ̀sẹ̀ lọ fún ìtumọ̀ rẹ̀ náà ni pé kò sí ohun tí yẹn ayé yìí máa rẹ̀ náà ni pé máa tọrọ gbogbo ohun yóò tó ọlọ́run wá tó bá ìṣe rí ájì tó ṣe tó ṣe rí ṣe ẹ̀sìn àlùjẹ́ndà ńbẹ fún bàbá àbọ̀fáwé àti mùsùlùmí gbà wá nínú sọ yìí bàbá àyà àti one thousand two hundred and fifty nínú sọ yìí muslim àti two thousand five hundred and ten four hundred and ten àwọn adájọ́ ìṣe ọlọ́run. ájì pọ̀pọ̀ kéèyàn ti ájì rí dáadáa kákéèyàn pé pérépéré ọjọ́ ájì rẹ wọ́n máa fi ń pa ẹ̀sìn rẹ fún yàn àfáwà gbóyè rọ sọ pé mo ń gbọ́ lẹ́nu oṣù ọlọ́run bá tó sọ pé mọ̀nì hajj àdìdá ẹni yóò tó bá ti ájì nítorí tọ́lọ́run ọ̀wá sọ̀sọ̀kúsọ kò ṣeṣe kú ṣe ń bẹ́ẹ̀ rájà á yóò tẹ̀rí padà sílé àyẹ̀wò mi wọ̀lẹ̀ lẹ́sẹ̀ kò kó mu òkú bí ìgbà táwọn òbí rẹ̀ tẹ̀tẹ̀ gbé sórí ilé ayé mi ìtumọ̀ iná ìgbé bíi káńtíọ̀ lẹ́sẹ̀ lọ́rùn rárá gbogbo ẹ̀sẹ̀ wọn ti parẹ́ pátápátá ó jẹ́ káwọn olùkọ́ sọ̀rọ̀ nípa pé ájì ní lílọ òun náà lọ jẹ́ nǹkan bíi pé ó máa ń yára yára tètè pa gbogbo ẹ̀sẹ̀ yẹn rẹ̀ yányá kódà tẹ mú ẹ̀sẹ̀ àwọn ẹ̀sẹ̀ kankan mi yọ ọ̀pá rẹ̀ pápá jùlọ látara ọ̀tá níbi ọmọ sọ yìí nípa pé ó rọ́ṣà á wà yọ sọ yí padà ní ìgbà tó di rẹ̀ pé ńlá onye àkọ́kọ́ sọ́dọ̀ sọ̀sọ̀ pé mọ̀nìkátà hazard báyìí ẹni yóò tó bá wá ilé yìí yẹn kà á bá tá ń wó yẹn báwa sì jẹ́ nìkan tó yẹ bá ń wó tí ò ní túmọ̀ lọ́dọ̀ yẹn àwọn tó ga ó ní fi ń ìrì yóò sọra rẹ̀ di mùsùlùmí tó ní ọlọ́ọ̀bẹ̀ tó bá gbọ́ ara

gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ iná ni wọ́n parẹ́ gbogbo ẹsẹ rẹ ló ti ṣe lọ́tájú wọ́n parẹ́ fún Ọ àwọn àtàkẹ́ òṣàn ọlọ́run táwọn ọmọ pé hajj nílé lọ ó múra ní títẹ méjèèjì máa ń lé oṣù jìnnà sí ó fi pé àwọn tí bá ti tí bá ti wọ́n máa sáré káwọn sábà méjèèjì táwọn lè méjèèjì sí Ọgọrọ wọn yìí nìkan máa lọ kí máa ń lé oṣù jìnà sí yàn léyìn bá lágbára rẹ̀ ẹni ọba ti lówó rí kò ní fẹ́ tòsí láyé rẹ̀ ọ̀nà àbáyọ ni láti jẹ́ pé kéèyàn má tòsí. bẹ́ẹ̀ náà wá ń tó bá lè máa rájí ṣe lọ́dọọdún bó ti yẹ kó wọ́n ti fẹ́ sí gbèdéke náà ní orílẹ̀-èdè nàìjíríà báyìí ètò tí wọ́n ti fi ilẹ̀ náà ni pé wọ́n tọ́ba ìdí lọ tẹ́lẹ̀ tó bá tún lọ two hundred thousand owó rẹ̀ àtọ̀ wọ́n tó bá padà yá ó ṣe ti pé tó láwọn orílẹ̀-èdè yìí náà ti ṣe wọ́n padà ní kanilẹ̀ lórílẹ̀-èdè tiwa náà nípa pé tó bẹ́ẹ̀ ṣe lọ lẹ́ẹ̀kẹ́ ojú tó lọ nílé ó ti lẹ́yìn ọdún mẹ́fà ó mú wọn lọ́ọ́ láǹfààní àti lọ ètè bá burú látàgbà wọn ti rí àǹfààní àti lọ lọ́dọ̀ ọtí wọn pọ́ wọn pọ́ látara tẹ́ ojú gbégbé tù lẹ́ẹ̀lẹ́ láti ìtọ́jú àjèjì ní láwọn orílẹ̀-èdè ìtàkùn ọ̀rọ̀ ìfáwọn dáadáa bíi kí wọ́n ní ká wá ń bàjẹ́ náà ní gbogbo wa ń bí ìhà burúkú títí kọ́ pé kí wọ́n lè máa rẹ̀ owó tí ó fi náà bàjẹ́ tó fi bọ̀ bẹ́ẹ̀ ni lílọ á ṣe rí látàwọn orílẹ̀-èdè ní ọrọ̀ fún wọn pọ̀ láti lọ ọwọ́ ajọ́ jẹ́ pé wọ́n padà gbé kalẹ̀ fún kódà ọmọ orí ìkẹ̀kẹ́ kọ̀ torí àwọn orílẹ̀-èdè ní táwọn ẹgbẹ́ wa ọmọ bàbá ti pé wọ́n pọ̀ ju bó ti yẹ lọ ṣùgbọ́n múra ó gbé kalẹ̀ láti any time lọ láǹfààní àti lọ sí múra àyàfi tó bá jẹ́ àsìkò àti láyé ìlú wọn máa ń ṣẹlẹ̀ fún ìlẹ́wọ̀n àpàwọn ìsà alábí àwọn ọmọ sáadà sọ́tà ó ní pé sáábì ọ̀hún báyìí lè hajj wọ̀ fún múra ẹ máa fi hajj àti tàbí múra ẹ máa fi tẹ̀lé ra wọn ẹ máa fi tẹ̀lé ra wọn tẹ̀lé fàyín náà ni mo ta bá àtàbà iná wọn máa tẹ́lifìlẹ̀ fọ́kànlá wọ̀ tìlú bá torí pé kẹ́ ẹ máa fi ọ̀kẹ́nu méjèèjì tàbí méjèèjì kẹ́ ẹ máa fi tẹ̀lé ra wọn bí máa ń ní òsì jìnà ní o kí sì máa ń lé ẹsẹ̀ jìnà níyàn ẹni pé wọ́n bá wọ́n yọ òsìkú olóbìnrin ayé yàn bẹ́ẹ̀ náà ni wọ́n yọ ẹsẹ̀ gbogbo àwọn ẹsẹ̀ yẹn ni wọ́n bá yẹn yọ káàmù àyàn ìfìlè kí o kábàtà kàkí gẹ́gẹ́ bó ti jẹ́ pé tálágbẹ̀dẹ bá ń fi àgbẹ̀dẹ rẹ̀ tí bá ń fi irin rẹ̀ bí ó ṣe ni pé yóò yọ àwọn èyí tí ọ̀dá nú orin tí ó padà yọ kọjáde sí àdájáde ń bẹ́ẹ̀ ni wọ́n ti yọ àwọn ẹ̀sìn ìfó nínú àwọn iṣẹ́ tí yẹn bá ti sọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà wọ́n ti yọ òsì nínú ìṣẹ̀lẹ̀ ayé èèyàn afọ àti mi lè gbọ́gbà wa ní àti nínú náà gbà ní àti tí a fà wá láti ra èdè òde nínú sọ̀rọ̀ àwọn fífíṣọ́ sọ̀rọ̀ ní àdéhùn one thousand two hundred five hundred nine àlàáfíà àwọn àtàjẹ́ òsè ọlọ́run. ilé ìlú afa tó kọ́ wá jẹ́ pé ọmọ tá a fẹ́ ní ọba jẹ́ mùsùlùmí tó lágbára ọ̀rẹ́ ẹ̀yẹ máa ní fún un ó tètè yárayára lọ sí ájì yàtọ̀ sí pọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín tó lówó lọ́wọ́ lónìí ó sì jẹ́ pé wọ́n ń sọ fún pé lọ sí ájì lọ sí ájì ọ̀dà àwọn àkókò kan bọ̀ tó ṣe pé lẹ́yìn bá tiẹ̀ fẹ́ ṣe ìrírí má lágbára rẹ̀ mọ́ gẹ́gẹ́ bá níbi àwọn ọmọ sáà lásán ti sọ fún wa ó ní pé wọ́n ní àwọn ọ̀dà ní hajj fàyè fàyè ẹ̀sà àjẹ́lì ẹni yòówù tó bá ní agbára àti ti hajj kó tèè sáré sáré lọ sí o torí pé ọfẹ ẹ̀yà tó ti bá ààrẹ ó ti máa jíjì mọ́lẹ̀ tí ò ní kéèyàn ṣe mọ́ mọ́ olówó lọ́sọ̀ọ́fẹ́ sí gan ààrẹ tó bá ipá bẹ́ẹ̀ náà wá ní bẹ́ẹ̀ yẹn bá lóhun lówó lọ́wọ́ gan-an ọlọ́run bá ní máa ń dógún tọ́sọ́nà fún yàn tí yẹn bá ti kú fẹ́ǹsì kọ́ tó ti kú lóṣù láàmú yìí bẹ́ẹ̀ náà wá ní àwọn bùkátà onírẹ̀ẹ̀rẹ̀ ní máa ń padà kọlu yẹn tí èyí ti ṣe ìrọ̀rùn tí èyí ti ṣe ìrọ̀rùn yá ti ṣe látara bẹ́ẹ̀ àbí àwọn ọmọ sáadà sọ́nà ó ní bẹ́ẹ̀ ni yóò tọ́pá ti ṣe ájì ìgbà tí yẹn bá ti bàlágà látọmọ ọdún bíi mẹ́tàlá mẹ́ẹ̀ẹ́dógún ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wọ́n mú ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún fẹ́ni ọba jẹ́ ọkùnrin pé táìmù yìí ó súnmọ́ kó ti bàlágà ọmọ obìnrin ọmọ ọdún mẹ́rìnlá sí mẹ́tàlá fóun pé gbogbo orí bá déédé ó yẹ kí ìrùn ti bàlágà láwọn àsìkò yìí ọdún mẹ́ẹ̀ẹ́dógún yìí yóò ti di pé nígbà tó bá yẹ pé bóyá àbá retí pé ó yẹ kó níhun lábíyá ó yẹ kó níhun gbọ̀n wọ́n fún wọ́n fún un pé látọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ti gbọ́dọ̀ jẹ́ nìkan tó ti pé yóò ti bàlágà tí a bá ṣe pé ó ti wà rẹ láti ṣe pípọ́ lọ sí nígbà tí yẹn bá ní kú ọ̀dọ́ sáré orí sá gbogbo bí ọba fẹ́ lọ orí lọ ó fi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọdún kéèyàn ti gbàgbà bí àbá tẹ̀ fẹ́ ṣe àwọn tó mú yẹn lọ́wọ́ gan máa ká abẹ́yẹn pé ẹ máa ṣe ìyá tí a ń lọ yìí ètò èèyàn fún yẹn dúró ìyá ẹsẹ̀ yìí náà tọ́ lọ́run ṣe ń lẹ́sẹ̀ rẹ̀ fóun lẹ́ bá lóun gbìyànjú lọ́gẹ́ àwọn ọ̀dọ́ yóò já wọn dó wọ́n bá mú lọ́tẹ̀ kan wọn ò fẹ́ mú lọ́tẹ̀ lẹ́ẹ̀kejì tẹ́lẹ̀ bí àbá wà lásìkò ọ̀dọ́ wọ́n ti da púpọ̀ wọ́n ti tẹ̀lé ọ̀sẹ̀ ájì pàṣẹ wà lọ́mọ ọgbọ̀n ọdún pàṣẹ wà lọ́mọ ọgbọ̀n ọdún ní ogójì márùn ọmọ ọgbọ̀n ọdún ó lé márùn ọmọ ogójì ọdún ọmọ àádọ́ta ọdún gbogbo àwọn àkókò yìí àkókò tó ló ní ẹ bá bẹ́ẹ̀ ṣe ájì yóò ṣe dáadáa ni gbogbo wọn bá ń kọ́ yẹn yọ wọ́ yẹn létí gan yìí ò ní gbà pé èyí ó sì rí ọpọlọ fi dé mọ́lẹ̀ tó wọ́n mọ̀ pé sẹ́tò òun fẹ́ ṣe ni ṣùgbọ́n ní mo bẹ́ẹ̀ ṣe lé lọ́mọ ọgọ́ta gbogbo ìgbà ni wọ́n máa béèrè pé kó lẹ́sìn méjì ṣe bí iná mo látàrí ó ti máa yẹ díẹ̀ díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kẹ́ náà máa gbàgbé àlàáfíà tó yẹ kó fi fẹ́ gan kò ní jókòó dáadáa tó fi jẹ́ pásítọ̀ wà ní ẹ̀bá wà lọ́dọ̀ iná ní kéde ọlọ́ sí ọ̀dà púpọ̀ gan àwọn àtàkì ọ̀sán ọlọ́run pápá jùlọ àwọn akéwì tọ́lọ́run bá ká gara fún sáà máa rí ẹ̀sìn lọ àbí tá a tiẹ̀ sí rárá lẹ́bí wa Muhammad sàánà rẹ̀ tó látara àánú rẹ̀ ó gbé ọ̀nà kalẹ̀ fọ́ wa náà nípa pé tá a bá ti ń ṣe wọ́n máa ń pọ̀ sí àti ilẹ̀ wa náà

èyí tá à ń pè sọ̀lá ti ṣòro tó mọ̀ rata lẹ́yìn ó fi wá méjì ti dáhùn ká ajẹ̀rẹ̀ wà ó dáàmà dáàmà dáàmà ni bí kó ṣe ájì àti òmùrọ̀ tó pé tó pé tó pé sọ ọ́ dẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ òòrè lọ́jọ́ fáwọn náà gbogbo àwọn tó yẹ fún tá a ti rí ájì lọ tàbá wà tá a ti lọ náà tá a ráyè tá a láǹfààní àti lọ mọ́ nígbà tó lọ́n bàbá ní ká máa láǹfààní eléyìí lásùbà a máa jẹ́ nìkẹta máa sojú kòkòrò rẹ̀ kódà kọ́sẹ̀ kan lọ́sẹ̀ kódà kọ́sẹ̀ méjì lọ́sẹ̀ ṣùgbọ́n táwọn bá sọ wà lára mi pé kọ́mọ máa jẹ gbogbo gbà ojoojúmọ́ àwọn sábà yẹn nẹ́fìlà yìí sá kò sínú àwọn nẹ́fìlà gbogbo ìgbà àwọn nẹ́fìlà ti ṣe pé kéèyàn máa ṣe láìpọ̀ kan pápá jùlọ kó lè bá gba dáadáa ìkókó sórí péré ọmọ ma jẹ́ kó jojúmọ́ ni wọ́n máa kọ́ ají àti múrọ́lẹ̀ fún ọkọ̀ bá padà ìyá wọ́n lè padà má kọ́ ọmọ. ṣùgbọ́n látara pé bá ń lọlẹ̀ bá ń ṣẹlẹ̀ lèjì lọ́sẹ̀ ń ṣẹlẹ̀ mẹ́ta lọ́sẹ̀ ń ṣẹlẹ̀ mẹ́rin lẹ́sẹ̀ àwọn ìṣẹ̀yìn kan láàrin ọ̀sẹ̀ kò sí nǹkan kan wọ́n sábà gbogbo ògbà wọ́n máa ṣe láìpọ̀ kan bẹ́ẹ̀ kí ó lè bá jùlọ lè bá nìkan tó yẹ pé yọ wà nínú ẹgbẹ́ wọn

èrú ń kóòrùn yọ àwa kẹrù nígbà náà tóun bá fẹ́ máa yọ ọkọ̀ wa tí wọ́n fẹ́ gbéra máa yọ oṣù ọlọ́ọ̀bá lámà kẹrù nígbà náà torí pé àsìkò ìgbà yẹn iná ni àwọn tí bá ń pọ̀ òòrùn ni wọ́n forí balẹ̀ fún ìsì máa ń yọ ní orí láàrin ìwo ṣàìtọ́nù méjèèjì iná ni ti máa ń yọ bákan náà tó bá tún fẹ́ wọ̀ padà yóò tún wọ̀ láàrin ìwo ṣàìtọ́nù méjèèjì àsìkò ìgbà náà àwọn tí bá tún ti ohun wọn kò rí balẹ̀ fún ìgbà náà ó jẹ́ kí àwọn olùwọ́n sàlàyé nípa pé tábà ìpè màsìkò tí máa ń yọ yẹn káwá fásìkò lè díẹ̀ ìṣẹ́jú márùn-ún àti kó lé díẹ̀ káwá gbé nẹ́fìlà yìí káwá gbé ìnáwó ọjà púpọ̀ gan ànábì àwọn sọ́ọ́dà ọ̀sọ́dà tó kíta bá yẹ nẹ́fìlà káàkà àdébì yẹn káà ní ti lọ́rùn ká ájẹ ájẹ tó wọ́n ó yóò máa wọ́n máa jogun ládá fún yẹn wọ́n kọ́ lálẹ́ wọ́n kọ́ kalẹ̀ fún yẹn bí ẹni ó ṣe ájì àti òmùrọ̀ bí ẹni ó ṣe ájì àti òmùrọ̀ tó pé tó pé tó pé àwọn sáré nìyẹn lábàá àmúdé wa Muhammad sallallahu alaihi wasallam àtàjẹ́ oṣù ọlọ́run nínú àwọn àǹfààní tí ń bẹ fún ìmọ̀ ajẹ́nìkan tí máa lọ sí hajj nínú àwọn àǹfààní tí ń bẹ bẹ́ẹ̀ náà ni pé ìmọ̀ gbé ilé ọlọ́mọba yìí máa gbé tóbi lóòrèkóòrè onípàdé bí Muhammad sallallahu alaihi ọgbà yóò tí àwọn èèyàn bá wá sí ilé fún wọn o lọ́jẹ́ ni ọ̀sán lọ́jẹ́ ni ọgbà yóò tí wọ́n fi wá fún wọn ọjẹ́ ní ṣàárẹ̀dá nínú àwọn ológbó ẹ̀sìn àwọn símbó ẹ̀sìn iná ni kàábà yẹn wà tọ́lọ́wọ́n ọba lè ṣe wọ̀tá sí ìwúlílà ọlọ́run bá ti ṣe ọba ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب ẹni yóò tó bá yẹ pé ó bá gbé lógún ẹ̀sìn tó gbé tó gbé dàrú nínú ájì wípé nínú sọ́ọ̀tì ájì tọ́lọ́ ọba ti ń sọ̀rọ̀ rẹ̀ fẹ́ni yóò tó bá gbé ògùn ẹ̀sìn yìí nínú ájì tó gbé nàró nínú pé yẹn páyọ̀ ọlọ́run ọba yìí nínú pé ọkàn rẹ̀ páyọ̀ ọlọ́run ọba ń lé bẹ́ẹ̀ bákan náà tàkì kìlì wáyà ní máa ń jẹ́ kí láà kásọ̀ alágbàáyé wọ́n bẹ́ẹ̀bi tí wọ́n wáyé ní ìsìnkú òun ẹ̀rọ tó wà lọ́yọ̀ọ́ ìlú ìbàdàn ìlú èkó kátówá bọ́ sílé haúsá kátó bọ́lẹ̀ ibo kátówá ìpa bọ́ sí àwọn kọ́ńtì tó yí wa ká ìní public tógò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó tó ti pa wá kú òní kọ́ńtẹ́ǹtì ti wà yàtọ̀ kọ́ńtẹ́ǹtì ní gbogbo wa láwàjọ pàdé nínú àwọn àyè yìí tá a máa kíra wa pẹ̀lú gbólóhùn àṣàlá wa lẹ́yìn tó ajímọ̀bọ̀rọ̀ ajímọ̀bọ̀rọ̀ ìdùnnú kẹni ní máa ń sọlẹ̀ sí ẹ̀ nínú ọkà títí máa ń jẹ́ àmì láti jẹ́ pé ká lè máa fi mọ̀ pé kéyìnbọn yẹ̀kú òun yẹ ọ̀pọ̀lẹ̀ kìyà má bóò ní jẹ́kùn dàrú kìyà mọ́ ṣe rí bóò sì làwọn tọ́jú àwọn mùsùlùmí ń bẹ bóò làwọn ó ṣe rí àkójọ ń jọ̀gbìn dàrú kìyà mọ́ bóò ní ó ṣe rí gan. lílọ ájìlì ní máa ń fún yẹn lápẹẹrẹ rẹ títí máa ń jẹ́ kéyìn ó ti tàṣọ́kù rẹ̀ sínú ọpọlọ ní máa ń jẹ́ kéyìn ó yẹ òdúnú ọpọlọ pé ọ̀sán àbọ̀ lọ́jọ́ tá a bá sì mọ bó ṣe rí àwọn wíwá wà yẹ yìí yóò ṣe ká mọ bó ṣe rí bí wọ́n bá ń sọ pé ó kú ọ̀rọ̀ àwọn tó kú jù ọ lọ tọ́ba lọ ga ọ̀rọ̀ àwọn tó ga jù ọ lọ tọ́ba lọ tíírín ọ̀rọ̀ àwọn tó tíírín jù ọ lọ bí wọ́n bá lọ tóbi ọ̀rọ̀ àwọn tó tóbi jù lọ tọ́ba sọ pé ó lérí ó tún láwọn tó lérí tó tó lórí tí wọ́n tún ju tiẹ̀ lọ bọ́ọ̀ bá ń wọra pé èèyàn dúdú ni ọ́ àwọn tó tún dúdú jù ọ lọ ń bẹ bọ́ọ̀ bá ń mojú wo pé wọ́n máa kú bá dọ́dọ̀ àwọn tó tó kó kó ó tún wọ́n pé àbíyàn tó tún ní wọn ọlọ́run bọ́ba lè kí ọlá bó ti ṣe gbogbo àgbà láyé nì gẹ́gẹ́ bó ti dá àlejò wà ádámù gbogbo àwọ̀ tí a ní láyé lónìí iná ẹ̀ nígbẹ́ tí wọ́n fi dá àlejò wà ádámù àlejò sọ̀rọ̀ àṣọ ọlọ́run bọ́ba báwo bá tún ṣe ń wọlé ìpele yìí máa pupa tẹlifí máa tún kọjá wá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó tún wọlé àá púpọ̀ ilé ìtújú pupa lọ báwo bá tún wọlé omi pé funfun lélẹyìn tí àfihàn dọwọ la fẹẹ ju wẹni ó tura wọn mi lè báwọn náà tún bẹ báwọn náà tún funfun bí wọn bá wà wọn òkú ọ wá wà wọn tí wọn kó ṣe dúdú ọ̀rọ̀ àwọn míì àwọn ará Ghana àwọn ará Cameroon báwọn dúdú ọhọ títí wáyé lọ ọlọ́run bá fi ṣe é bẹ́ẹ̀ láti lè bá yìí pé ká mọ bí òun ti tẹ́ gbogbo àgbá ńlá ayé lára lílọ ájì yìí máa ṣe kéèyàn mọ̀ bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ gbogbo ẹni yóò tọ́lọ́ máa ṣe láǹfààní fún láti dé kọ́ lọ tó lówó rẹ̀ lọ́wọ́ tètè lọ láti bùkà tó jẹ́ ọ̀dọ́ yìí kó tó di pé àgbà ó dé pé kó tó bá lọ tiẹ̀ fẹ́ lọ ìjágbá rẹ̀ ó lè má ti kó orí sí i ó ti kó orí sí ọlọ́run ó yọ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم إلى يوم الدين أما بعد أتوقف الله الذي قال محمد صلى الله عليه وسلم كان الله بما عليه وصحبه àtúgbà mùsùlùmí àpapọ̀ tó kìí ọjọ́ ẹ̀sà ní ohun tí màá fara sọ ní kútùbà ẹlẹ́ẹ̀kejì kí ó lè bàjẹ́ láǹfààní fún wa fún ìtàgbọ́n kútùbà alákọ̀ọ́kọ́ nínú oore tí ọ̀kan náà bàbá wa tí wọ́n ti àjẹ̀wò hajj ó tẹ̀lé pé mo fẹ́ sọ yìí ó lè má fẹ́ dùn àwọn tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ṣùgbọ́n látara pé àwọn ta jẹ́ mọ̀ fúnnù ó sí ilẹ̀kùn rẹ̀ lẹ̀ fọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n òye díẹ̀ lọ́mọ ìyẹn náà sì ni àwọn alájẹ wa pàtà ṣe ọlọ́pọ̀ balẹ̀kẹ́ lágbójú kárí bàbá lẹ́ẹ̀fẹ́ nínú àwọn tó yẹ tó ti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá súnmọ́ bàbá yìí ilé ẹni máa padà ní máa padà mọ̀ pé á yẹ kí ni ó fi ilé ẹnu tẹ̀lé ayé yìí ní bàbá yìí jẹ́ bàbá yìí jẹ́ nìkan tó yẹ pé nípa àná ọ̀pọ̀lọpọ̀ àwọn èdè lọ sí ájì lákòókò tá a wà yìí ó sí ilẹ̀kùn kan lẹ̀ ilẹ̀kùn wo náà ilẹ̀kùn ọ̀hún òun ni ilẹ̀kùn sẹ́ẹ́ díẹ̀ díẹ̀ arínú àwọn lọ ájì ní kódà lọ́dún yìí títí ń sin owó ààrẹ ló mi ìtọ́jú tó ti ń sìn bọ̀ láti di ọdún mẹ́wàá tí wọ́n náà bá ti gbé inú làákàyè tọ́lọ̀ bá ń sin one fifty one fifty láàrin ọdún mẹ́wàá èèlò ní ọ̀jẹ̀ yóò jẹ́ one point five million bí yẹn bá sin ẹ́ bẹ́ẹ̀ èyí ń lo ajínigbé ní nàìjíríà aláàbíyìn pẹ̀lú ògùn ọlọ́run ọba ti wá lágbára tí wọ́n náà bá lágbára kọ́ máa sin two hundred two hundred thousand ẹnu bọ́ọ̀lù ọgbà káńtì bàbá yìí kọ́ máa díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ láàrin ọdún kan lọ́ba ṣe three hundred thousand ọdún kejì three hundred thousand ọdún kẹta three hundred thousand eléyìí lọ́fà náà bá ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tó ṣe pé ẹni tí ń ṣiṣẹ́ ní sẹ́tí ń ṣe òògùn nǹkan kò tó yẹn jẹ ẹni àbí òun lọ́rẹ́ àwọn yẹn wá bẹ̀rẹ̀ sọ pé òun lọ́rẹ́ ọmọ wa sọ pé sóògùn owó ni o wọ́n ọ̀nà tó pọ̀lọpọ̀ àwọn ẹbí lọ ájì nìyà o ilẹ̀kùn yẹn bàbá yẹn ti kalẹ̀ gán gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣùgbọ́n mo ti ọ̀rọ̀ yìí jáde sí ọ̀pọ̀lọpọ̀ wa náà láti jẹ́ pé táwa náà bá wà náà dé pé oṣù ọkọ̀ fẹ́ lọ ẹnu kan fa àkáǹtì bàbá yìí ọmọ sán bẹ́ẹ̀ lọ́dọọdún bá ọba ti ń sán àkọọ́lẹ̀ ẹ̀dẹ́ ọmọ wà lọ́dọ̀ rẹ ìtìtì rẹ ọmọ wà lọ́dọ̀ rẹ ìtìtì lọ́ padà kọ́ lọ déètì gbogbo ó ti wà ń bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lẹ́lẹ́ jọ máa mọ́nítọ̀ tó sì jẹ́ pé kò sẹ́nìkan tí ó ṣe é bẹ́ẹ̀ fún bàbá ìtọ́jà ń bá rẹ̀ yìí débi pé táìmù kan bẹ lásìkò náà ṣe máa ń láti lọ́wọ́ àjọṣe àti ọ̀rẹ́ wọn kan ni ọ̀rẹ́ wọn yìí wá ń ṣàlàyé fún wa pé òun fẹ́ jẹ́ ká sọ fún wọn pé wọn fi sẹ́yìn rẹ lẹ̀ iṣẹ́ àkókò ni ní atẹnikẹ́ wa lọ lọ àjọ lọ sọ̀rọ̀ yìí nígbà wọn ń sọ àníyàn táwọn lórí ẹ̀sìn kìíní á fúnra wa lásán pé ẹ máa sọ ẹ máa dé lọ wọ́n ní kí àníyàn táwọn torí ẹ̀ ṣe òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tí wọ́n gbé ètò yìí kalẹ̀ nínú ìlú yìí kò sí ọ̀nà rahmọ̀ ń bẹ̀ fáwọn èèyàn ṣùgbọ́n àwọn wo pé ọ̀nà yìí jẹ́ ọ̀nà kan tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹni tí ò wájú sí ẹ̀ ọlọ́run bá ti dé kó lè kó lè láǹfààní àti lọ kódà ẹni tí ọ̀bá mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn tó bá ti lọ ẹ̀rí pé gbogbo ọkọ̀ wọn ti sọ fún àwọn yẹn ń bẹ ọ pé ewu ẹni tó da alẹ́ méjì ń bẹ ẹni tó da alẹ́ mẹ́ta ń bẹ ẹni tó da alẹ́ mẹ́rin ń bẹ láàrin ọdún kan náà ṣùgbọ́n wọn mi ń bẹ kódà èlò mi ń bẹ ní efi láti di ọdún mẹ́ta ní ti ń da lọ́dún òní ìdá àti tí òní lọ lọ́dún yìí ga èsì ìdá pé gbogbo ètò yìí ti ń bẹ lọ́wọ́ bàbá yìí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ sẹ́ńdí ẹ̀jẹ̀ yìí wọ́n padà ju púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ sí àjì kódà nínú àrùn tààrí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lọ sí àjì

tó lo mọ́tò tó tó jẹ́ pẹ́lú ìkẹtẹ́ fún wé láwà ní fi tí ẹ̀ ń wò pé àwọn àfọwà ṣùgbọ́n lónìí alihamdulilayi rabbil alamin kéèyàn ojó ń sún náà kò ní kéèyàn má lówó lọ́wọ́ kéèyàn ojó ń sún náà kò ní kéèyàn má jẹ alálàájì kó má lọ sáàjì kódà kéèyàn jẹ ẹlẹ́hà inú orí ọlọ́run táwọn èèyàn lọ lọ́dún yìí

síbẹ̀ kọ́ bẹ́ lọ́wọ́ bá wọn ní òkè èsì ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní díẹ̀ lọ́wọ́ tí wọ́n dẹ́wù wọn ò yóò lọ sí mọ́ aláì inú àwọn tẹ́lẹ̀ rí láwùjọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ wọ́n ń ọlọ́wọ́ bá tún sáà lọ́wọ́ wọn ṣe rí lọ

bóò ni ọba ṣe dá bóò ọba ṣe tó ó ṣe pé ká máa rí nínú àwọn tọ́lọ́run bá kẹ́ náà pé ẹyọ kẹlẹ̀ ní lọ́dún tí máa bàbá rẹ̀ láti rí gbọ́ ní ọjọ́ ọdún máa rí pé kò jí ní twenty twenty máa rẹ lọ o bẹ́ẹ̀ ni làtẹ̀ àwọn ẹlòmíì pé kò jí ní márùn-ún máa rẹ lọ sí káwọn bá ní pé àtà lówó lọ́wọ́ náà káwa náà láǹfààní ẹ̀ kódà kó ṣe pé nù mọ̀lẹ́bí rẹ̀ ló ń ti máa mú lọ́pọ̀ kan yá lágbájá ọmọ bọ̀dá ni òun náà wá lọ ájì lọ́dún yìí ọmọ àǹtí mi òun náà wá lọ àǹtí mi ò sí láyé mọ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ rẹ̀ tó ọba sí mi lọ́wọ́ wà láyé ni òun ni ọba lọ. ká máa ṣe bẹ́ẹ̀ láàrin mọ̀lẹ́bí wa gan-an orin náà ni orin tẹ̀lé nù lú yìí náà ni lẹ́ni kẹ́ni kẹ́ni lọ́nù wa tó òun náà tẹ̀lé wọn bá gbé kájẹ́ nìkan tí ipa sáré eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jáwọ̀ ọ̀dún tó kéré sí wa wọ́n ń láǹfààní eléyìí ọ̀sán lọ́dún tó lọ bí tàbí ṣe wà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kóra wọn jọ nínú àwọn èèyàn báyìí tó ṣe pé èèyàn bíi mẹ́sàn-án tí wọ́n bẹ̀rẹ̀ ṣe rówó wọn dá owó ẹnìkan sí kẹwàá tí wọ́n wò pé owó ẹnìkan wá yìí abẹ́sẹ̀rẹ̀ ẹnìkan tó ṣe pé wọ́n lè ta kíní fún wọ́n lè ra nọ́mbà fún wọn ẹni ọba ìṣe mú nọ́mbà yẹn òun ló ti kẹ̀ wọn tí wọ́n máa lọ àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ wọ́n máa fi lọ àwọn ọmọ kéékèèké fẹ́ẹ́ máa rí wọn pé yóò wa níbí yìí owó àlàní ni ó kójọ kó lọ ọba dọ̀hùn ọ̀rọ̀ àlẹ́bí láta yẹn nípa pé nínú ohun tí máa ń lé òsì jìnnà síyàn òun náà ni kéèyàn jẹ́ nìkan pé pé yọ́ máa lọ hajj yọ́ máa lọ ọba ti ń lọ àwọn haúsá máa ṣe é sẹ́yìn fáwọn yẹn máa ń gbọ́ táwọn máa tẹ́lẹ̀ ní ọmọ sọ pé kúdí ni ọlọ́wọ́ kúdí kúdí owó ni wá ìtumọ̀ rẹ̀ sọ fọlọ́hùn wọ́n ní ọba lọ ẹgbẹ́ nu bọ́ bẹ́ẹ̀ náà bá pé owó tó lè máa ná tọ́ lánà àwọn ẹlẹ́jọ́ rẹ lójú tọ́ lánà àwọn ọmọ rẹ lójú tọ́ lánà àwọn ìyàwó rẹ lójú tọ́ bẹ́ẹ̀ fọlọ́hùn náà bó ṣe bẹ́ẹ̀ ara àwọn tó lówó láwùjọ wa yìí yóò ràn ẹ̀ lọ́wọ́ dáadáa púpọ̀ mo sọ láyè tó ń bì pé ọlọ́run má járe àwọn àdéhùn kan lágbára nínú pé àpò mùsùlùmí èèyàn ní bẹ́ẹ̀ náà wọ́n sọ pé ah fifteen million bẹ́ẹ̀ nínú àkáǹtì mùsùlùmí nínú òní ìbáṣepọ̀ tó yẹ ìbáṣepọ̀ tó yẹ ó yẹ kákáǹtì tí ó wà pé mùsùlùmí ló ní fifteen million náà kè ní bẹ́ẹ̀ náà tí àwọn àwọn kẹ̀kẹ́ tó jẹ àwọn àjálù kẹsẹ́lẹ̀ táàlì lọ sọ ọkọ̀ bẹ̀gbẹ́ ẹ bá kó ten million jáde mẹ́ abẹ́rẹ́ ti jẹrà yìí àní àní àní àwọn kẹ̀kẹ́ tó yẹ pé ló ń kọ àwa mùsùlùmí bá máa ní àwa mùsùlùmí lá ní investment yìí gbogbo àwọn mọ́tò yìí tí wọ́n ń nẹ́bàlẹ̀ yìí ló pa mùsùlùmí lọ níbi mẹ́wàá gbogbo wọn tí wọ́n bá ń pa àwọn mùsùlùmí lọ àní ìkẹ̀kẹ̀ kò sí ìkẹ̀kẹ̀ ká ní kò sí ìkẹ̀kẹ̀ tó ti jáde bá mùsùlùmí bámúbámú la yẹn lọ kálukú wá fẹ́ bá kí nínú ohun tó ti ẹ̀ka wá ni ọ̀nà àbára tó ẹ̀ka wá nù ló wáyé lórí báwọn kẹ̀kẹ́ ń bọ̀ wá tó ti pa ní bùkátà tó wọ́ láàbí rí ní ẹlẹ́sìn táàrí ààrẹ ń tó fọwọ́lẹ̀ àwọn tí ìfilẹ̀ tó tún ti wọlé tẹ̀sí lọ́dún ìlọ́wọ́ àwọn nǹkan ni a ti gbọ́dọ̀ wá ló fi jẹ́ pa níbù káàtà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tí ó lówó tí wọ́n sì láàánú lójú ọ̀nà àbáyọ òun náà sì ni pé tọ́lá bá ní kó orí ṣe wọn náà lọ sí hajj ọ̀nà ọ̀fẹ́ náà wọn bá ń bẹ̀ fún tọ́lá bójú owó ọ̀rọ̀ kan ọ̀rọ̀ tó pé bó sì bá wọ ọbẹ̀ òjì ọjà lè dé ẹjẹ lóde ẹ̀ nímọ̀ bó sì fẹ́ bẹ́ ara tó epo tó sì bá dé yọ máa mọ̀ pé òun ò gbọ́dọ̀ wọ bí ká béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ tá a lè máa rí náà ọ̀tàrà ẹ̀fọ́ afẹ́ ẹnìkan tẹ́ ń sábìlẹ̀ kúlò ẹni tó ń wí yìí gbogbo wákàtí mọ́ra àwọn rẹ̀ ní káàbà ló dìkì gbogbo wákàtí mọ́ra àwọn káàbà ló dìkì alẹ́ ní oṣù máa lọlé ó ti ń ta góòjì góòjì ní ń ta ó ti ní táìmù tí ó fi lórí lórí nẹ́ẹ̀sì ló ti fi gbogbo ètò ìlú lẹ́yìn ìpàdé lẹ́yìn ìpàdé lẹ́yìn ìpàdé láàrin two hours tó bẹ̀rẹ̀ ti ẹsẹ̀ ẹsẹ̀ òtútù ọ̀la gbogbo wọn máa ta oníráyè kankan mọ́ òtútù ọ̀la gbogbo tó jẹ́ jẹ́ two hours tó yẹn náà bí wàá lọ́ọ́ ta pọ̀ láàrin ó ti gbogbo ẹ̀ ó lóun náà fún un ní fọ̀kànbalẹ̀ irú ẹ bàbá táwọn yìí ó lówó kú ni ó sì ìjọ tó sọ pé àwọn ọmọ abẹ́ ṣe kò ṣe jù wá lọ kàákà títí ń ṣe ìbọn bá yẹn nígbà ẹyọ kan tó thousand one thousand hundred thousand láti gba àwọn sì omi sì ló jù wá lọ ọlọ́run wá tún kẹ́ kẹ́ lọ́dọ̀ ọlọ́run á béèrè kẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ti ń lọ́dọ̀ yóò jogún ẹ̀wù bí Dangote ṣe rí nùlú yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ta ní ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn ò tí wọn kò tiẹ̀ wọn náà bá gbọ́ iye owó Dangote ìtọ́jú ẹ̀ka ìfọ́sí ọmọ iye owó sàkájọ́ máa yọ lọ́dún kí wọn ní olè mọ̀ bẹ́ẹ̀ ah, bá yọ owó owó yìí lọ́dọọdún báyà mùsùlùmí àbúrú wàhálà wa dínkù bẹ́ẹ̀ náà wàhálà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lùlù wa yìí à ń lọ ọ̀dọ̀ Dangote ọ̀pọ̀ ẹni ọ̀mọ ẹnìkan nínú nísàlù yìí tí wọ́n ní yọ kàkà ní ìmú ẹnìkan nísàlù yìí kí wọ́n ní ìjọba nísàlù yìí wọ́n ní wọ́n yọ kàkà orí ìmọ̀ àti ìrìn bá ti pamọ́ ọ̀pọ̀ akókòmọ̀ fún yọ kàkà fún gbogbo wa ilé láti ẹjọ́ mi làlùtì lámà kọ́lọ́mọ bá bèrè pé lágbẹ́jọ́ ọmọ lágbẹ́lá ní yọ kàkà gbogbo wa láti akẹ́kọ̀ọ́ kí wọ́n mọ̀ kí wọ́n mọ̀ pé yọ ó ti fọ́ ọnù mẹ́lọ́dọ̀ ọlọ́wọ́